الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديثي كما كافوا الله رأيي nínú Riyadu Salihin lábẹ́ àkórí fọ́dù sọ́fìlẹ̀ awwal ọlá tàbí àjùlọ tó ń bẹ fún sáàfù iwájú hadith 1093 ẹgbẹ̀rún kan àti àádọ́rùn-ún ó tún lé mẹ́ta hadith sàbítà ń pè ní Al-Bara' dùnú ààzì kọlọ̀nkú bá ní yọ́nà sí òun ló sọ pé káàna rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama yataqallalu saffa min nahiyati ila nahiyati ànábì sallallahu alaihi wa sallam jẹ́ ẹni tó ṣe pé ó máa ń tò láti igun kan sí igun kejì ìnáhíyá ìlànáhíyá ìyẹn pé bí sáàfù ti bẹ̀rẹ̀ báyìí àti bí tó parí sí ànábì ó rìn lọ yóò máa tò wá sallallahu alaihi wa sallam yumsihu aw yamsahu sudurana wa manakibana ànábì yóò fi ọwọ́ sí wa ní igbá àyà àti èjìká wa yóò máa fọwọ́ ra pé ká fi lè gún kí igbá àyà kó mọ́ yọ jura wọn lọ kí èjìká kó lè kóra wọn kó sì mọ́ yọ jura wọn lọ wáyà kúlù lẹ́ni tó ń sọ pé látàtẹ́lifú fàtàtẹ́lifú kùlù bùkún ànábí ọmọ sọ pé ẹ má ìyapa síra yín ẹ má jẹ́ kí sáàbùn yín kó wà láì fún ìtàlàfà má jẹ́ kí sáàbùn yẹn yàtọ̀ síra o kẹ́nìkan mọ́ wà wájú kẹ́nìkan wà lẹ́yìn kó tò kó rí wọ́gun wọ́gun tàbí kó wọ́ kí ọkàn yín má bà tàfé síra yín ẹ kí sáàbùn yín ó tàfí kí ọkàn yín náà má bà tàfé ara wọn وكان يقول أبي جالسة من صويبي إن na وملائكته يصلون على الصفوف الأول رواه أبو داود بإسناد حسن àlábì tí wọ́n sọ pé dájú jájú ọlọ́wà àwọn màláíkà máa ń ṣe asọ́láàtì tó gbogbo àwọn tó wà ní sáàfù wájú àmàláíkà ọmọ tọrọ ìkẹ́ àti ìjẹ́ fún gbogbo àwọn tó tóbi sááfù wájú nínú ìran lọ́dọ̀ ọlọ́run ó máa tọrọ rẹ̀ fún wa ọlọ́run fún rárá rẹ̀ ó máa ròyìn rẹ̀ fún àwọn màláíkà hadith yìí bó ṣe máa yìí ó kó ọ̀rọ̀ tó pọ̀ nínú nínú rẹ̀ ní ojúṣe imam ṣáájú kó tó ṣe takbiratul ihram gbólóhùn Allahu akbar tàǹpẹ̀ ní kábára àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọ́mọ̀tọ̀ ojúṣe ìmáàmù ojúṣe rẹ̀ ni kó rí wípé sáàfù yẹn gún ẹ̀rí láti lè rí ìdánilójú pógún ànábì yóò rìn sáàfù láti bẹ̀rẹ̀ sópin yóò wò sáàfù wájú bá ṣe bẹ́ẹ̀ lónìí ní mọ́ṣáláṣí míì

tòtẹ́ bá jẹ́ mọ́ ìgbé kó kàn sí abẹ́lẹ̀ agbáyẹ̀rún nínú ìlà wà kọ́ wù mí lọ kí sá kọ́ tò dáadáa ṣe bí bàbá èèyàn ní ìjú ọ̀dà ni yóò wò bí ológun tí ó wọ àwọn ọmọ ogun pé wọ́n dúró wámúwámú ojúṣe máa mọ̀ ní ẹlẹ́ẹ̀kejì tí bùkátà bá béèrè fún kí mọ́mù yẹn ó sọ̀rọ̀ ṣáájú kó tó kábára àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ti ṣe kọ́ kó sọ ìgbàbá nàbí ń tó àyà wọn àtèjìká yẹn ó ń sọ pàtàkì ẹ̀ fún wọn ni pé látàkìtẹ́lìfù fàtàkìtẹ́lìfù kùlù ìbùkùn ẹ má jẹ́ kí sáàfù yín tàbí síra wọn bẹ́ẹ̀ ṣe wà lórí sáàfù ẹ má tàbí ara yín káwọn kan jú àwọn ajú kan wà lẹ́yìn kí gbogbo orí gátagàtá kí ọkàn yín má bá tàbí ara wọn

ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó wà ní hadisi ni pé nínú tó máa ń ṣokùnfà àìgbọ́ra ẹni yé èdè àìyedè àti ìtakora ẹni ní inú mọ́ṣáláṣí tó padà lọ forísọ àwùjọ mùsùlùmí ni àìmọ́mọ̀ tó sáfù dáadáa ìrìpáàmì ní tẹ́ẹ̀bá tó dáadáa ọkàn yóò máa tàṣí tọ́kàn bá ti tàṣí tọ́kàn yàtọ̀ síra wọn ṣẹ́rí pé dí àyè dédé nù ó bẹ̀rẹ̀ pé àwọn mọ́ṣáláṣí táwọn èèyàn bá ti ń jà kí wọ́n lọ mójú tó sáàfù wọn dáadáa kí wọ́n ṣàkíyèsí sáàfù ṣé wọ́n tó sáàfù dáadáa mọ́ṣáláṣí àìgbọ́ra ẹni yé wà ń bẹ́ ìdílé asọ́jọ́ ẹ̀tọ́ rúrúrú ẹ lọ wo mọ́ṣáláṣí yẹn ìjẹ́ wọ́n máa ń tó sáàfù dáadáa ń bẹ̀ kí wọ́n bá ṣàkíyèsí pé wọ́n ètò dáadáa ojúṣe mọ́mí kó máa tò wọ́n báwọn èèyàn bá ti ẹ̀ ń kùn wọ́n mọ̀ kù sí àpò ara wọn ìwọ mọ̀ ṣe àmójútó torí pé tó ń mójútó yẹn ni ó padà sọ kíkùn wọn yẹn di tí ò ní sí kúnkùn mọ́ nígbà tí wọ́n bá ti ń to sáfù dáadáa ọkàn wọn ó mọ̀ papọ̀ sójú ká ó fẹ́ pé nínú táwa mùsùlùmí lè ṣe láti wà ní wáhì tí gbogbo wọ́n ò fi tò lọ́wọ́ sáfù kan yẹn pé tọ́rọ̀ wọ́n bàrá mu lórí dáadáa òun ni ká mójútó ìran wa pẹ̀lú mímọ̀ mójútó sáàfù dáadáa kí gbogbo ọmọ tó ẹ̀kọ́ kẹta ni pé àwọn nǹkan bá mọ́ ń ṣe nínú ẹ̀sìn yẹn tayọ pé a kàn ń fojú wò lásán láyé ń bí ẹ̀san ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run kí sáàfù ogun ẹ̀wọ̀n nǹkan tánà bì sọ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ mọ́ wá tọrọ ìkẹ́ àti ìkẹ́ màláíkà ò lẹ́ṣẹ̀ lọ́rùn ẹni tí ò lẹ́ṣẹ̀ tó ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kí lọ́lọ́run ó ṣe yóò yóò ní tí wà ní àwọn ará wájú ní ànábì ọmọ fún ọ̀pọ̀lọpọ̀ ni ó tètè dé ẹ̀yìn ni ó lọ jókòó sí tọ́wàtí wá ń ṣe kọ́ ọmọ ẹgbẹ́ ṣe jọ́jọ́ sí àwọn mọ̀hájìn tí wọ́n sọ pé sáfú sáfú kọ́ tó ṣe kọ́ mọ̀ yẹn wọ́n fi kún ẹ̀sì àwọn haúsá ń tó yọ́dọ̀ wọn láti kọ́ àdédè sáfú àdédè sáfú kò sínú ẹ̀sì sáfú déédé ní sára ẹ̀sìn wa gbogbo àwọn mọ̀hájìn tí wọ́n pèrún láàárọ̀ tí wọ́n sọ pé ẹkùṣẹ́jú kan tí bá gbèrún dúró ẹmọ́ tẹ́sẹ̀ mọ́rin tó ṣe kíní kan àríyá ọ̀sáàfò wọ́n fi kún ẹ̀sìn gbogbo tí wọ́n sọ yìí ìṣàrẹ̀ ẹ̀sìn rárá náà bá ti pèrún kálukú ti gbọ́ iṣẹ́ ìrun pípè ní pé ẹmọ́ bọ̀ mọ́ṣáláṣí in tá fi mọ̀ pé ìrun fẹ́ bẹ̀rẹ̀ náà ni ìkọ́mọ̀ iṣẹ́ ìkọ́mọ̀ ni gbogbo sáfù wọ̀nyí tí ń sọ yìí alálọ́ aláìmọ́ sàfíra kò àmì ìdíẹ̀ bóòwù kó sàfíra bóòwù kó mọ́ sàfíra ẹ ti pèrún kó yára àbí ó mọ̀ yára ọ̀kan yìí so ìkọ́mọ̀ yẹn tí ó má ti lè kọ́mọ̀ tẹ́ ń sọ ni pé ìrùn ti fẹ́ bẹ̀rẹ̀ torí kọ́dé kọ́ ọmọ ti sọ́lá ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé kọ́dé kọ́ ọmọ ti sọ́lá ìrùn ti fẹ́ bẹ̀rẹ̀ ìrùn ti fẹ́ bẹ̀rẹ̀ islamic study wọ́n started well it is about to start ni torí pé tó bẹ̀rẹ̀ ìrùn gangan òun ni gbólóhùn alákọ̀ọ́kọ́ Allah akbar tánàbí sọ pé tahrimu salati takbir wa tahlilu at-taslim ìrun bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn Allahu akbar fún mẹ́mù ó ṣe lákọ̀ọ́kọ́ ìrun sì parí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullah so ń torí náà nínú ẹ̀kọ́ ta akọ́ mẹ́ ni pé àìwo sáà fún ọ̀ràn tí yíò wà lọ jókòó sẹ́yìn tí wọ́n bá ti wá ń ṣe ìkọ́ wọn yóò ṣẹ̀ máa bọ̀ kò wá ní ráyè bá fúwájú àwọn tó kú ṣe èdè tí wọ́n fẹ́ wọlé àwọn lọ tò síwájú ẹlùmí èdè ẹ lọ bẹ̀ rárá yóò máa wù ẹwọ nǹkan tó ń pàdánù ó tún pọ̀ àwọn nǹkan tẹ́ tó wà bá fúwájú máa jèrè sọ kọ́lọ̀ fún alágbọ̀yọ́ rẹ̀

وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته